láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀ Jésù ti gbà àwọn tó ti sọnù fún mi bíbélì ròyìn mímọ́ dídán mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tó rò akẹ́kọ̀ọ́ ìlérí òfin fẹ́ papọ̀ kóoru tó kọjá sọ́jà nípẹ̀kun. a kí yín káàbọ̀ sí ètò yín ètò wa jẹ́ kí bẹ́ẹ̀lì sọ̀rọ̀ ètò tí ìjọ Kristi londo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀ àtijọ́ Kristi níbi gbogbo orúkọ tèmi ni Fáṣọnù Victor ajínrere Kristi kí a tó tẹ̀síwájú nínú ìwàásù ọ̀rọ̀ náà ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run mímọ́ agbẹ́yìnga torí ìní ọlọ́run wa ògo ọlá agbára àti ìyìn la fi fo orúkọ yín a dúpẹ́ fún ìwàláàyè yín lórí ayé wa àti lórí ayé àwọn tó ń wò wá nílé a dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ìmọ́lẹ̀ wa ọlọ́run wa ẹ jọ̀ọ́ nínú àánú àtọ́lá ńlá yín kẹ́ gbọ́ pẹ́ wa ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí kí ẹ sì gbàkóso gbogbo ní orúkọ Jésù Kristi olúwa wa àmín lẹ́ẹ̀kan sí a fi ògo ọlá àtagbára ti yìn fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún ìwàláàyè rẹ̀ lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo a dúpẹ́ fáwọn tó ń wò wá nílé náà fún ìbùkún Ọlọ́run lórí ayé wọn ìbùkún Ọlọ́run kò ní fi ẹnì kọ̀ọ̀kan wa sílẹ̀ lórúkọ Jésù àmín gẹ́gẹ́ bí a ti mọ̀ pé à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tí a ń kọ́ nípa Kristi àti ìjọ rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ akẹ́kọ̀ọ́ nípa ìjọ nínú ìpinnu àti àsọtẹ́lẹ̀ Ọlọ́run níbẹ̀ ni adá ẹ̀kọ́ dólé lórí lórí à ń wo àsọtẹ́lẹ̀ tí Ọlọ́run ti paṣẹ wòlíì Dáníẹ́lì sọ níbi tá a dáńdó ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ nìyí lónìí a fẹ́ tẹ̀síwájú níbẹ̀ a fẹ́ wo ìjọ nínú ìmúrasílẹ̀ àti ìmúṣẹ ìjọ nínú ìmúrasílẹ̀ àti ìmúṣẹ ohun tá a fẹ́ ẹ̀kọ́ tí a fẹ́ gbéyàwó lónìí nìyí a sọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé ọlọ́run ti pinnu ìjọ láti ayébáyé wá ọlọ́run sì ti sọ onírúurú àsọtẹ́lẹ̀ so nípasẹ̀ àwọn wòlíì lábẹ́ májẹ̀mú láéláé ó sọ bí ìjọ náà yóò ṣe bẹ̀rẹ̀ níbi tí yóò ti bẹ̀rẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ìgbà tí ìjọ náà yóò bẹ̀rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àsọtẹ́lẹ̀ ohun gbogbo nípasẹ̀ ẹni tí eh, nípasẹ̀ ẹni tí ìjọba náà tí ń ṣe ìjọ náà yóò bẹ̀rẹ̀ tí ń ṣe Jésù Kristi ẹ̀kọ́ náà là ń tẹ̀síwájú nínú rẹ̀ ẹ jẹ́ kí a máa bára wa ká lọ gẹ́gẹ́ bí a sọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ ọ̀kan lára àwọn wòlíì èyí tí ọlọ́run mí sí tó sọ àsọtẹ́lẹ̀ nípa ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ níbi tí ìjọ ọlọ́run yóò ti bẹ̀rẹ̀ òun ni wòlíì dáníẹ́lì kí ni wòlíì dáníẹ́lì wí ìwé dáníẹ́lì orí kejì nígbà ẹsẹ̀ kẹrìnléní ogójì forty four kí ni ọlọ́run sọ ó ní ní ọjọ́ àwọn ọba wọ̀nyí ni ọlọ́run ọ̀run yóò gbé ìjọba kan kalẹ̀ èyí tí a kò lè parun títí láé a kì yóò sì fi ìjọba náà lé orílẹ̀-èdè mìíràn lọ́wọ́ yóò sì fọ́ túútú yóò sì pa gbogbo ìjọba wọ̀nyí run ṣùgbọ́n òun ò dúró títí láé àsọtẹ́lẹ̀ tí wòlíì Dáníẹ́lì èyí tí ó sọ nìyí nípa ìjọba Ọlọ́run èyí tí Ọlọ́run yóò gbé kalẹ̀ ní ìgbà àwọn ọba àwọn ọba wo tí a bá wo ìfihàn àlá tí Nebuchadnezzar lá àlá yìí àlá yìí pín sí oríṣi ọ̀nà mẹ́rin àlá àkọ́kọ́ ó ń rí ẹnìkan tó dúró ó sì rí i pé orí ẹni náà ó jẹ́ kìkì wúrà èyí tó túmọ̀ sí ìjọba Bábílónì èyí tí Nebuchadnezzar tó ń jọba lé lórí lọ́wọ́ ní àkókò náà èkejì ó rí igbá àyà rẹ̀ àti ọwọ́ rẹ̀ tí ó dàbí fàdákà èyí tó dúró fún ìjọba tí yóò jẹ lẹ́yìn ìjọba Bábílónì tí a pè ní ìjọba Medo-Persia ìkẹta ó rí ibi ikùn rẹ̀ àti ibi tó kún fún idẹ èyí tí ó fi hàn pé ìjọba Gíríkì ni ó ṣe ìjọba lẹ́yìn ìgbà tí ìjọba Medo-Persia bá ṣe ìjọba tó bá darí gbogbo ayé tán tí a pè ní empire èyí tó kẹ́yìn ó ní ìjọba róòmù èyí tí a sọ fún wa pé ẹsẹ̀ rẹ̀ ó dúró fún irin àti apá rẹ̀ fún apá apá kan ibi ẹsẹ̀ rẹ̀ ó dúró fún amọ̀ àti apá kan dúró fún irin èyí tí ó fi hàn wá pé ìjọba róòmù ni ó ṣe ìjọba tó jẹ́ ìjọba mẹ́rin tí yóò ṣètò ìṣàkóso ayé kó tó di pé Kristi á nínú àwọn ìjọba yìí ìjọba ìkẹni tí ìṣèjọba róòmù yìí ní aṣọ àsọtẹ́lẹ̀ nínú ìwé dáníẹ́lì orí kejì nígbà tá a kéèsì ẹsẹ̀ kẹrìnlé ní ogójì pé ọlọ́run ọ̀run yóò gbé ìjọba kan kalẹ̀ ìjọba yìí gẹ́gẹ́ bí ohun tá a rí nínú ẹ̀sọ̀rọ̀ ọlọ́run yìí ìjọba ya ò ní lè parun títí láéláé bó lè jẹ́ pé àwọn ìjọba medope ìjọba Bábílónì ìjọba Medo-Persia ìjọba Gírísì àti ìjọba Róòmù gbogbo ẹ̀ làá kà kúrò nílẹ̀ ṣùgbọ́n ìjọba Ọlọ́run tí yóò dé ní ìgbà ayé àwọn ọba tí ń ṣàkóso ní ìjọba Róòmù a sọ fún wa pé ìjọba yà kì í lè parun títí láéláé gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tàrí nínú ọ̀rọ̀ Ọlọ́run a sì sọ fún wa níbi pé ìjọba yìí gbogbo ìjọba ni yóò wọnú rẹ̀ ìjọba yóò sì dúró títí láéláé ìjọba yìí sì ń ṣe à ń sọ nípa ìjọba tí ń ṣe ìjọba ìjọba Kristi kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ ká wo àwọn àsọtẹ́lẹ̀ tí a ti sọ nípa pé Jésù Kristi yóò gbé ìjọba kan kalẹ̀ tí ń ṣe ìjọ àkọ́kọ́ a sọ fún wa pé ọmọ Dáfídì òní ó jókòó lórí ìtẹ́ ìtẹ́ ìjọba náà èyí tá rí nínú ìwé Sámúẹ́lì kejì orí ìkejì ẹsẹ̀ kejìlá àkọ́kọ́ nìyẹn èkejì asọ́mọ́ pé ọlọ́run yóò tú ẹ̀mí rẹ̀ jáde sí ara ènìyàn gbogbo gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tàbí nínú ìwé Jóẹ́lì orí kejì ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n twenty eight sí ẹsẹ̀ kejìlé ní ọgbọ̀n thirty two ìkẹta sọ fún wa pé yóò ṣẹlẹ̀ ní ìkẹyìn ọjọ́ a sọ fún wa pé yóò ṣẹlẹ̀ ní ìgbà tí àwọn ọba bá ń ṣàkóso lórí ìjọba Róòmù during Roman Empire a sọ fún wa pé ìgbàlà yóò jẹ́ ọ̀fẹ́ fún gbogbo ìran ènìyàn tí wọ́n bá gba Kristi gbọ́ tí wọ́n sì pe orúkọ Olúwa a sì sọ fún wa pé ọ̀rọ̀ Ọlọ́run yóò ti Jerusalem jáde kókó àwọn àsọtẹ́lẹ̀ tààrí nìyí lábẹ́ májẹ̀mú lálẹ́ táwọn wòlíì sọ àti pé ìjọ pàápàá ó wà nínú ìpinnu Ọlọ́run gẹ́gẹ́ bí a ti sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ ìwé Éfésù orí kìíní kẹrin ìwé Éfésù orí kẹta kọkànlá ìwé Pétérù kìíní orí kìíní ogún ló fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ọlọ́run ti ní ìpinnu ìjọ láti àyíbáyé wa ìjọ náà a sì sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ̀ nípa àwọn wòlíì onírúurú ọba dáfídì sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ̀ tọ́lọ́run ṣèlérí fún ọba dáfídì eh, joeli sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ̀ isaiah sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ̀ wòlíì dáníẹ́lì òun náà sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ̀ ẹ ká wá wo ìjọ ní ìmúrasílẹ̀ ká wo ìjọ ní ìmúrasílẹ̀ báyìí a rí i pé ìjọ múra sílẹ̀ a mú ìjọ ọ̀rọ̀ ìjọ ó di ohun ìmúra sílẹ̀ ní ìgbà tí Jòhánù onítẹ̀bọmi ní ìgbà tí ó dé nínú ìwé Matthew nígbà tá a kíyèsí orí kẹta nígbà tá a wo ẹsẹ̀ kínní sí ìkejì kí ni Jòhánù onítẹ̀bọmi kí ni ó sọ ẹ kà wo bíbélì ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ wa ìwé Matthew orí kẹta nígbà tá a kéèsì ẹsẹ̀ kìíní àti ẹsẹ̀ kejì ẹgbọ́n tó lè wá wó ó ní ní ọjọ́ wọn ni ni Jòhánù oníbàpísí wá ó sì ń wàásùn ní Jùdíà ó sì ń wí pé ẹ̀rù onúkùwàdà nítorí ìjọba Ọlọ́run ó kù sí dẹ̀dẹ̀ so tá a bá ń sọ̀rọ̀ nípa pé ìjọ ní ìmúra sílẹ̀ àti ní ìmúṣẹ ó ń sọ pé àwọn ènìyàn Ọlọ́run yìí èyí tí àwọn Júù mọ Jòhánù gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn wòlíì ní ìgbà tí ó dé ó bẹ̀rẹ̀ sí í sọ fún àwọn ènìyàn pé kí àwọn ènìyàn kó ronúkúwàdà nítorí pé ìjọba ọlọ́run ṣe kí ni ó kù sí dẹ̀dẹ̀ ìyẹn túmọ̀ sí pé à ń pèsè ọkàn àwọn ènìyàn sílẹ̀ fún bíbọ̀ ìjọba ọlọ́run tá à sọ ni pé ìjọba ọlọ́run ní ìmúra tẹ́lẹ̀ Jòhánù onítẹ̀bọmi àti Jésù Kristi àwọn wọ̀nyí ni ó pèsè ọkàn àwọn ènìyàn sílẹ̀ fún ìjọba ọlọ́run gẹ́gẹ́ bí a ní ìwé Matthew orí ìkẹta nígbà tá a ẹsẹ̀ kínní sí ẹsẹ̀ kejì ohun náà kíyèsí ni pé Jòhánù onítẹ̀bọmi kò sí nínú ìjọba náà tó ń pèsè tó ń múra sílẹ̀ tó ń sọ fáwọn èèyàn pé káwọn èèyàn ń múra sílẹ̀ fún nítorí pé ìjọba náà ti ń ṣèjọba Kristi a ò tí ì gbé kalẹ̀ ní ìgbà ayé Jòhánù eléyìí gbọ́dọ̀ yé wa ìjọba ọlọ́run tí a mọ̀ sí ìjọ èyí tí Jòhánù ń sọ pé kí àwọn èèyàn kí ó ronúkúwàdà nítorí pé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ Jòhánù ò wọnú rẹ̀ Jòhánù kì í ṣe ẹ̀yà nínú rẹ̀ Jòhánù onítẹ̀bọmi kì í ṣe ẹ̀yà nínú rẹ̀ báwo la ṣe mọ̀ ìwé mátì orí kọkànlá ẹsẹ̀ kọkànlá ló kọ wa bẹ́ẹ̀ kí ni bíbélì kọ wa ìwé mátì orí kọkànlá ẹsẹ̀ kọkànlá kí ni bíbélì wí ẹ̀ka gbọ́n bíbélì wí mátì orí kọkànlá nígbà tá a kíyèsí ẹsẹ̀ kọkànlá kí ni bíbélì sọ fún ẹgbọ́n tí bíbélì sọ ó ní lóòótọ́ ni mo wí fún yín nínú àwọn tí a bí nínú obìnrin kò sí ẹni tí ó ti dìde ju Jòhánù baptisi lọ ṣùgbọ́n ẹni tí ó kéré jùlọ ní ìjọba ọlọ́run ó pọ̀ jù ú lọ. èyí tá à ń sọ ni pé láti ìgbà wá tọ́lọ́run ti ń lo àwọn ènìyàn fún iṣẹ́ rẹ̀ a sọ fún wa pé Jòhánù onítẹ̀bọmi ó pọ̀ gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run ṣùgbọ́n a wá sọ fún wa pé àwọn ẹni tó bá kéré jùlọ nínú ìjọba Ọlọ́run a sọ fún wa pé wọ́n ju Jòhánù onítẹ̀bọmi lọ a ò tí ì gbé ìjọ ìjọ tàbí ìjọba Ọlọ́run kalẹ̀ ní ìgbà tí Jòhánù ń pèsè àwọn èèyàn sílẹ̀ fún ìjọba Ọlọ́run à ń wo ìjọ nínú ìmúrasílẹ̀ àti ní ìmúṣẹ a dẹ̀ rí i pé Jòhánù òun lẹni àkọ́kọ́ tó bẹ̀ sí ń pèsè ọkàn àwọn èèyàn sílẹ̀ fún ìjọba ọlọ́run ó ní kí wọ́n ronú padà torí pé ìjọba ọlọ́run ṣe kí ni ó kù sí dẹ̀dẹ̀ eléyìí gbúdọ̀ yé wa a sì sọ pé ẹni tí ń pèsè àwọn èèyàn sílẹ̀ tí ń pèsè ọkàn àwọn èèyàn sílẹ̀ fún ìjọba náà kò ń ò sí nínú ìjọba náà nítorí pé ìjọba náà ò tí kò bẹ̀rẹ̀ rẹ̀ ní a ò bẹ̀rẹ̀ rẹ̀ tàbí kò wá sí ìmúṣẹ ní ìwà láàyè ní ìwà láàyè Jòhánù eléyìí gbúdọ̀ yé wa ní ìgbà tá a tán ni a sọ fún wa pé Kristi sọ pé èmi yóò kọ́ ìjọ mi ìwọ ni Pétérù lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé ẹnu ọ̀nà ìpòkú kí ó sì lè borí rẹ̀ ohun tá a rí nìyí nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ìwé Matthew orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹrìndínlógún sí ìkejìdínlógún òun ló sọ Jésù fúnra ara rẹ̀ ní ìgbà tó bẹ̀ sí ń ṣiṣẹ́ ìwàásùn mo fẹ́ ka kíyèsí ní ìgbà tí Jésù Kristi bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ ìwàásù tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìwàásù rẹ̀ ohun tó ń wàásù fáwọn èèyàn ni pé kí àwọn ènìyàn kó ronú padà torí pé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ìwé Mátì orí ìkẹrin nígbà tá a kíyèsí ẹsẹ̀ kẹtàdínlógún olóṣọ bẹ́ẹ̀ kiri bẹ́ẹ̀lì sọ yẹ ká wò ó ní tí Jésù Kristi bẹ̀rẹ̀ iṣẹ́ ìwàásù ìrere rẹ̀ ohun tó bẹ̀rẹ̀ sí ń sọ fún àwọn èèyàn pé kí àwọn èèyàn kó ronú padà torí pé ìjọba Ọlọ́run ṣe kí ni ó kù sílẹ̀ dẹ̀ ká gbọ́n tí bẹ́ẹ̀lì wí ìwé Mátì orí kẹrin ẹsẹ̀ kẹtàdínlógún ó ní láti ìgbà náà ni Jésù bẹ̀rẹ̀ sí í wàásù wípé ẹ ronúhùwàdà nítorí ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ Jésù náà pẹ̀lú àwọn ó pẹ̀lú àwọn tó pèsè ìjọba Ọlọ́run ó pèsè rẹ̀ sílẹ̀ nípa wíwàásù fún àwọn èèyàn pé kí wọ́n ronúkúwàdà Jòhánù lẹ́ni àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ sí ń wàásù pé kí àwọn èèyàn kó ronú padà pé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ní ìgbà tí Jòhánù parí iṣẹ́ rẹ̀ tán Jésù náà nígbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìrere rẹ̀ ohun tó bẹ̀rẹ̀ sí sọ fún àwọn ènìyàn nìyí pé kí àwọn èèyàn ó ronúpìwàdà torí pé ìjọba Ọlọ́run ṣe kí ni ó kù sí dẹ̀dẹ̀ ilé gbọ́dọ̀ yé wa ó tún gbàdúrà fún àwọn àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ó kọ́ wọn pé kí wọ́n máa gbàdúrà pé kí ìjọba náà kí ó lè dé nínú ìwé Matthew orí ìkẹfà nígbà tá a kéèsí ẹsẹ̀ kẹsàn-án sí ìkẹwàá ká gbọ́ tí bẹ́ẹ̀lì sọ kí ni ẹsẹ̀ kẹsàn-án wí ó ní nítorí náà báyìí ni kí ẹ̀yin kí ó máa gbàdúrà bàbá wa tí ń bẹ ní ọ̀run kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé nínú ẹ̀kọ́ tí Kristi kọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ ní àkókò náà ni pé kí ìjọba ọlọ́run kó máa gbàdúrà kí ìjọba ọlọ́run ó dé ìyẹn túmọ̀ sí pé ní ìgbà tí Jésù Kristi ń kọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ bí wọ́n ti ń gbàdúrà ìjọba ọlọ́run kò tí ì dé ní àkókò náà eléyìí gbọ́dọ̀ yé wa kristi tún sọ àsọtẹ́lẹ̀ fún àwọn àpọ́stélì àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ní ìwé máàkù orí kẹsàn-án ẹsẹ̀ kìíní kagbọ́n tí bẹ́ẹ̀lì kọ wa ìwé máàkù orí kẹsàn-án ẹsẹ̀ kìíní kristi tún sọ àsọtẹ́lẹ̀ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ ó sọ fún wọn ohun tí wọ́n gbúdọ̀ ṣe ẹgbọ́ òótọ́ ọlọ́run sọ o ìwé Máàkù orí kẹsàn-án ẹsẹ̀ kínní ó ní ó sì wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín ẹlòmíràn wà nínú àwọn tó dúró níhìn tí kì yóò tọ́ ikú wò títí tí wọ́n fi rí ìjọba ọlọ́run yóò fi dé pẹ̀lú agbára ẹ má ṣe jẹ́ ká gbàgbé Jòhánù lẹni àkọ́kọ́ onítẹ̀bọmi Jòhánù onítẹ̀bọmi òun ló ń wàásù pé kí àwọn èèyàn kó ronú padà torí pé ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ nínú ìwé Matthew orí ìkẹta ẹsẹ̀ kejì Jésù fúnra ara rẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìyìn rere ó bẹ̀rẹ̀ sí ń fún àwọn ènìyàn pé kí wọ́n ronú pìwàdà torí pé ìjọba ọlọ́run kù sí ó kù sí dẹ̀dẹ̀ ní ìgbà kan nínú iṣẹ́ iṣẹ́ ìrere tí Jésù Kristi ń ṣe ó sọ fún àwọn lẹ́yìn rẹ̀ pé ó ní kì í ṣe gbogbo àwọn tó dó nìyí ni yóò tọ́ ikú wò títí tí wọ́n fi rí ìjọba ọlọ́run tí ó fi dé pẹ̀lú agbára kí ni ẹsẹ̀ bíbélì yìí kọ́ wa ìwé Máàkù orí kẹsàn-án ẹsẹ̀ kínní ó kọ́ wa pé ní ìwà láàyè àwọn àpọ́sílẹ̀ táwọn ọmọ ẹ̀yìn ni wọ́n fi rí ìjọba Ọlọ́run tí ó fi dé pẹ̀lú agbára gbogbo wọn ò kì í ṣe gbọ́n ni yóò tọ́ ikú ò kì í ṣe gbọ́n ni yóò kú títí tí wọ́n fi rí ìjọba náà tí ó fi dé pẹ̀lú pẹ̀lú agbára eléyìí gbọ́dọ̀ yé wa gẹ́gẹ́ bí ohun tí à ń wò lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà tí Jésù Kristi jíǹde kúrò nínú òkú ó wá pàṣẹ fún àwọn àpọ́sítélì rẹ̀ pé kí wọ́n dó sí Jerusalem pé níbẹ̀ ni wọ́n ti gba agbára láti ṣẹlẹ́rìí mi ní Jerusalem ní Judea ní Samaria àti ní gbogbo ìpínlẹ̀ ìpínlẹ̀ ayé ó tún sọ fún wọn pé ó ní níbẹ̀ láti baptisi wọn nípa ẹ̀mí mímọ́ àwọn olóyìnbá sọ pé baptism of the Holy Spirit àwọn àpọ́stélì nìkan la baptisi nípa ẹ̀mí mímọ́ eléyìí gbọ́dọ̀ yé wa gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tàrí inú bíbélì nítorí pé àwọn baptist wọn nípa ìmọ̀ wọn wà á dúró gẹ́gẹ́ bí ẹlẹ́rìí níbi gbogbo lórílẹ̀‐èdè gbogbo ẹ má ṣe jẹ́ ká gbàgbé Kristi ti sọ àsọtẹ́lẹ̀ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ní ìgbà tí ìjọba náà yóò dé ìjọba náà yóò dé pẹ̀lú agbára nínú ìwé máàkù orí kẹsàn-án ẹsẹ̀ kínní ní ìgbà tá kíyèsí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ Pentikọ́sì a sọ fún wa pé nígbà tí ọjọ́ Pentikọ́sì náà ó sì dé a sọ fún wa pé ẹ̀mí Ọlọ́run ó bà lé àwọn àpọ́stélì ìyẹn túmọ̀ sí pé ní ìgbà tí ẹ̀mí ní ìgbà tí ìjọba Ọlọ́run bá máa dé gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tí Jésù ti sọ nínú ìwé Máàkù orí kẹsàn-án ẹsẹ̀ kínní yóò dé pẹ̀lú agbára Ọlọ́run àkíyèsí tá a ni pé hmm, Jésù Kristi Jòhánù onítẹ̀bọmi àwọn àpọ àwọn àpọ́sẹ́lì Jésù àti àwọn ọmọ ẹ̀yìn àwọn ló pèsè ọkàn àwọn ènìyàn sílẹ̀ fún ìjọba Ọlọ́run náà tí a ti sàsọtẹ́lẹ̀ rẹ̀ lábẹ́ májẹ̀múlá láì pé yóò dé ní ìkẹyìn ọjọ́ àti wo ìjọ ní ìmúra tẹ́lẹ̀ a fi ọkàn àwọn ènìyàn balẹ̀ a sì kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé ìjọba Kristi yóò dé kí àwọn èèyàn kó ronú pàdà torí pé ìjọba náà kù sí dẹ̀dẹ̀ Jòhánù sọ bẹ́ẹ̀ ó kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ìwé Mátì orí kẹta ẹsẹ̀ kejì Jésù Kristi náà kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ pé kí àwọn èèyàn kó ronú pàdà torí pé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ìwé Mátì orí kẹrin ẹsẹ̀ kẹtàdínlógún seventeen ó kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ Jésù Kristi pàápàá ó rán àwọn àpọ́sẹ́lì rẹ̀ méjìlá jáde kí wọ́n lọ máa wàásù fún ogúnlọ́gọ̀ àwọn ènìyàn pé kí àwọn èèyàn kó ronú padà torí pé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ tẹ́bá kèsì ìwé Matthew orí kẹwàá láti ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ kẹwàá ní ìgbà tá a tún kèsì ìwé Lúùkù orí kẹwàá tàbá wo ẹsẹ̀ kìíní títí di ẹsẹ̀ ogún jésù kristi pàápàá ó tún rán àwọn àádóje jáde láti lọ́ọ́ máa wàásù fáwọn èèyàn pé kí àwọn ènìyàn kó ronúpìwàdà torí pé ìjọba ọlọ́run ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀. a rí pé àwọn wọ̀nyí ni ọlọ́run gbé dìde lọ́lọ́run lò láti pèsè ìjọba láti pèsè ìjọba ọlọ́run tí ń ṣe ìjọ láti pèsè rẹ̀ sílẹ̀ fún ọkàn àwọn ènìyàn pé ìjọba náà yóò dé jésù kristi pàápàá nígbà tó bẹ̀ sí ká ọmọlẹ́yìn rẹ̀ tó ń kọ́ bí wọ́n ṣe gbàdúrà ní kí wọ́n máa gbàdúrà pé kí ìjọba náà kí ó dé nígbà tó tún yá ìwé máàkù orí kẹsàn-án ẹsẹ̀ kínní ó sọ fún wọn pé kò sí kò sí kan nínú wọn tàbí kí ṣe gbọ́n ní òótọ́ ẹkú wò títí tí wọ́n fi rí ìjọba ọlọ́run tí ó fi dé pẹ̀lú agbára àṣírí pé ìjọba ọlọ́run tó bá máa dé àmì tá a fi mọ̀ pé ìjọba ọlọ́run náà yóò dé ó ní pé yóò dé pẹ̀lú agbára ọlọ́run gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tàrí nínú ìwé Máàkù orí kẹsàn-án nígbà tá a kíyèsí ẹsẹ̀ kínní ìjọba náà wá dé ní ìgbà wo ni ìjọ náà wá sí ìmúṣẹ ìgbà wo ni ìjọ náà bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tàrí nínú ọ̀rọ̀ ọlọ́run ẹ má ṣe jẹ́ ká gbàgbé wòlíì Jóẹ́lì ló sọ pé ó ní ní ìkẹyìn ọjọ́ Ọlọ́run yóò tú ẹ̀mí rẹ̀ jáde sí ara ènìyàn gbogbo ó wá sí ìmúṣẹ ní ọjọ́ Pẹ́tíkọ́sì ní ìṣe àpọ́sẹ̀lẹ̀ orí kejì ilé gbúdọ̀ yé wa níbi tí ìjọ Ọlọ́run ti wá sí ìmúṣẹ nìyí níbi tí ìjọ ọlọ́run ti wá sí ìmúṣẹ nìyí níbi tí ìjọ ọlọ́run ti bẹ̀rẹ̀ nìyí níbi tí ìjọba ọlọ́run ti bẹ̀rẹ̀ nìyí níbi tí níbi tá a ti declare níbi tá a ti sọ pé Jésù Kristi ni olúwa àti Kristi gẹ́gẹ́ bí o taari ní ìṣe àpọ́sẹ̀lẹ̀ orí kejì ẹsẹ̀ kẹrìndínlógójì thirty six tí pétérù sọ fún àwọn ènìyàn pé jẹ́ kí gbogbo ilé sẹ́ẹ̀lì kí ó mọ̀ dájú pé jésù náà tẹ́yìn kàn mọ́ àgbélébù àti fi jẹ olúwa àti kristi ní ìgbà náà níjọba náà bẹ̀rẹ̀ nígbà tá a wàásùn tí ẹgbẹ̀ẹ́dógún ọkọ̀ three thousand tí wọ́n wọnú ìjọba náà nípa gbígbọ́ràn sí àṣẹ àti ọ̀rọ̀ jésù kristi olúwa wa níbi tí ìjọba náà tàbí ìjọ náà ibi tó ti bẹ̀rẹ̀ ní gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ àwọn wòlíì tó sọ fún wa pé yóò bẹ̀rẹ̀ ní ìkẹyìn ọjọ́ ìkẹyìn ọjọ́ túmọ̀ sí pé ìgbà Kristi ìgbà Kristi la wà yìí ìgbà Kristi ní ní ọjọ́ Pentecost nígbà tí ẹ̀mí mọ́ba láwọn àpọ́sẹ́lì tí a wàásù rere àkọ́kọ́ tí ẹgbẹ̀rún kọ̀ọ̀kan gbàgbọ́ nígbà náà nígbà Kristi bẹ̀rẹ̀ nígbà náà níjọba Kristi bẹ̀rẹ̀ eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa a sọ fún wa pé ìjọba Kristi tí ń ṣèjọ Kristi yóò bẹ̀rẹ̀ ní ìgbà tí àwọn ọba bá ń jẹ ní ìlú Rome ìta àsàsọtẹ́lẹ̀ níwèé Daniel orí kejì ẹsẹ̀ kẹrìnléní ogójì forty four àtiwé Lúùkù orí kejì ẹsẹ̀ kínní àtiwé Lúùkù orí kẹta ẹsẹ̀ kínní a sì sọ fún wa pé gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tá a sọ nípasẹ̀ àwọn wòlíì wòlíì Jóẹ́lì wòlíì Àìsáyà pé láti Jerúsálẹ́mù ni ọ̀rọ̀ Ọlọ́run yóò ti jáde a rí i pé ìṣe àpòsílẹ̀ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nígbà táì mọ́bà láwọn àpọ́sẹ́lì àti pé láti ibẹ̀ ó ní ọ̀rọ̀ ọlọ́run ti jáde sí láti ibẹ̀ ó lọ sí Judea ó lọ sí Samaria ó sì lọ sí gbogbo ìpìlẹ̀ ìpìlẹ̀ ayé ohun tá à sọ ni pé ìjọ Kristi ìjọba Kristi tá a ti sàsọtẹ́lẹ̀ rẹ̀ lábẹ́ májẹ̀mú láéláé ó bẹ̀rẹ̀ ní ọjọ́ Pentikọ́sì ní ìgbà tí Jésù Kristi dìde kúrò nínú òkú gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tá ní ìṣe àpọ́sílẹ̀ orí níbi tá a ti rí ìjọ májẹ̀mú titun ni níbẹ̀rẹ̀ pẹpẹ rẹ̀ láàrin náà ọ̀rọ̀ ọlọ́run yìí ìjọ tí jésù kristi sọ pé èmi yóò kọ́ ìjọ mi ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀ ọjọ́ pẹ́tíkọ́sì ló bẹ̀rẹ̀ ẹyọ sì ni ẹyọ yìí ló lọ láti jerúsálẹ́mù ló lọ sí jùdíà ló lọ samaria ló sì lọ sí gbogbo ilẹ̀ gbogbo ayé bí ìjọ májẹ̀mú titun bí ó ti bẹ̀rẹ̀ nìyí ẹ má sì jẹ́ ká gbàgbé a sọ fún wa pé kí ìjọ tó bẹ̀rẹ̀ ọlọ́run ti ní ìpinnu ìkejì ọlọ́run tó wá sàsọ tẹ́lẹ̀ nígbà tó yá ọlọ́run wá bẹ̀ sí pèsè ìjọ náà sílẹ̀ nígbà tó yá ìjọ náà wá bẹ̀rẹ̀ ní ìṣàpọ́sílẹ̀ orí kejì a rí i pé ẹ̀mí mọ́ àtúnṣe ara àwọn àpọ́sẹ̀lì àwọn àpọ́sẹ̀lì lẹ́ni àkọ́kọ́ tí ó kọ́kọ́ gba baptisi ẹ̀mí mímọ́ eléyìí yé wa gẹ́gẹ́ bí a ti rí àsọtẹ́lẹ̀ rẹ̀ ní ìwé Jóẹ́lì orí kejì ẹsẹ̀ kejì dídí ọgbọ̀n àti ìwé Máàkù ẹsẹ̀ kínní àtìwé lúùkù orí kẹrìnlélẹ́ni ogún twenty four nígbà tá a kéèsì ẹsẹ̀ kọkàndínláàádọ́ta forty nine àti iṣẹ́ àpọ́sílẹ̀ orí kìíní ẹsẹ̀ kẹjọ àti kejì iṣẹ́ àpọ́sílẹ̀ orí kejì ẹsẹ̀ kìíní sí ìkẹrìndínlógún bí ìjọ májẹ̀mú titun bó ṣe bẹ̀rẹ̀ nìyí tí ó wá sí ìmúṣẹ ní ọjọ́ pẹ́tíkọ́sì bí a ṣe rí nínú ọ̀rọ̀ Ọlọ́run ni eléyìí gbọ́dọ̀ yé wa ẹ̀yin ènìyàn wa nílé níbí ìlàsọ fún wa pé ìgbàlà náà a ti fi hàn fún gbogbo ìran ènìyàn nípasẹ̀ Jésù Kristi torí pé a sọ ní ìṣe àpọ́sílẹ̀ orí kẹrin ẹsẹ̀ kejìlá pé kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run nínú ènìyàn tá a fi lè gbanilà pé kò sí orúkọ Jésù bí ìjọba náà ti ṣe ìjọ náà bí ó ti bẹ̀rẹ̀ nìyí gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ Ọlọ́run ìjọ Kristi bó ṣe bẹ̀rẹ̀ nìyí gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ Ọlọ́run ẹyọ sì ni ìjọ náà ló spread ló lọ láti Jerusalemu ó lọ sí Samaria láti Samaria ó lọ sí gbogbo eh, ìpìlẹ̀ ayé ohun tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run ní nípa ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìjọ tí ń ṣe ìjọba Kristi tí Kristi jẹ́ orí fún tó jẹ́ ọba fún èyí tí a kọ́kọ́ sọ pé a ti fi Jésù Kristi jẹ́ olúwa àti kristi ní iṣẹ́ àpòsílẹ̀ orí kejì ẹsẹ̀ kẹrìndínlógójì thirty six bí a ti pé ìjọ ìjọ ìjọ májèmú tuntun bí a ṣe pé ó bẹ̀rẹ̀ nìyí ẹ̀yin èèyàn wa nílé ìjọ náà a ti bẹ̀rẹ̀ rẹ̀ ó ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ rẹ̀ báwo ni àwọn èèyàn ṣe di ẹ̀yà báwo làwọn èèyàn ṣe wọnú ìjọba náà tí ń ṣe ìjọ kan ṣoṣo èyí tí ọlọ́run ní ní ìpinnu kí a tó bẹ̀rẹ̀ ayé èyí tí a tún sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ̀ èyí tí Jòhánù Jésù Kristi àwọn àpọ́sẹ̀lì méjìlá àtàwọn àádóje àwọn ọmọ ẹ̀yìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ń pèsè rẹ̀ sílẹ̀ fún ọkàn àwọn ènìyàn báwo la ṣe lè wọnú ìjọba náà ìgbésẹ̀ márùn-ún péré lọ́lọ́run ni a gbọ́dọ̀ gbé láti wọnú ìjọba náà tí ń ṣe ìjọ tí ń ṣe ìjọ ti Kristi tí kì í ṣe tẹnikẹ́ni tí a ti sàsọtẹ́lẹ̀ pé Jerúsálẹ́mù ni yóò ti bẹ̀rẹ̀ tí a sì wò pé bẹ́ẹ̀ náà ni àsọtẹ́lẹ̀ náà wá sí ìmúṣẹ báwo la ṣe lè jẹ́ ẹ̀yà nínú ìjọ májẹ̀mú tuntun náà a gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìwé róòmù orí kẹwàá nígbà tá a kíyèsí ẹsẹ̀ kẹtàdínlógún ó ní ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá àti nípa gbígbọ́ ọ̀rọ̀ ọlọ́run a gbọ́dọ̀ gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ ìwé Hébérù orí kọkànlá nígbà tá a kíyèsí ẹsẹ̀ kẹfà ó ní láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wọ ọlọ́run torí ẹnikẹ́ni tó bá máa gbàgbọ́ láti gbàgbọ́ pé ó ń bẹ àti wípé ó ní olùṣẹ̀sọ fáwọn tó bá fi ara balẹ̀ wá aláti ronúpìwàdà ìwé pétérù kejì orí kẹta ẹsẹ̀ kẹsàn-án olúwa kò fìlè rẹ̀ jáfara gẹ́gẹ́ bí àwọn ẹlòmíràn ti ń ka jáfara ṣùgbọ́n mú sùúrù fún yín tí kò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbé bí kò ṣe kó wá sí ìrònúpìwàdà aládìfẹ́nu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ ìgbésẹ̀ kẹrin ìwé mátì orí kẹwàá ẹsẹ̀ kejìléní ọgbọ̀n thirty two ó lé ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn òun lèmi yóò jẹ́wọ́ níwájú bàbá mi ti ń bẹ lọ́run ẹnikẹ́ni tó bá sẹ́ níwájú ènìyàn òun lèmi yóò sẹ́ níwájú bàbá mi ti ń bẹ lọ́run ìgbésẹ̀ tó kẹ́yìn a gbọ́dọ̀ ṣe ìbáptisí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Kristi kọ́ wa ní ìwé Mark orí kẹrìndínlógún sixteen ẹsẹ̀ kẹrìndínlógún ó ní ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ tí a sì báptísì rẹ̀ òun ni yóò là ẹni tí kò bá gbàgbọ́ òun ni yóò jẹ̀bi gẹ́gẹ́ bó ń ta sì bá lọ́wọ́ àwọn àpọ́sẹ́lì ní ìṣe àpọ́sẹ́lì orí kejì nígbà kíyèsí ẹsẹ̀ kejìdínlógójì thirty eight pétérù sọ fún wọn ní ọjọ́ pẹ́tíkọ́sì pé ẹ ronúkúwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ jésù kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ṣé wọ́n ṣe àbí wọn ò ṣe nígbà tá verse forty one ó ní àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ ṣe àpọ́sẹ̀ lórí kejì verse forty one àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ àbàtìsí wọn a sì ka ìwọ̀n ẹgbẹ̀ẹ́dógún ọkàn a kà á kún wọn ní ọjọ́ náà ẹ̀yin ènìyàn wa nílé gẹ́gẹ́ bí ohun tá à ń sọ ìjọ Kristi ìjọba Kristi ọjọ́ Pẹ́tíkọ́sì òun ló bẹ̀rẹ̀ ìjọba yìí ìjọ yìí òun náà ni Ọlọ́run pe gbogbo ìran ènìyàn sí ẹyọ kan ní ẹyọ kan ní kò pé méjì kò pé mẹ́ta gbogbo ìyapa tá a wà nínú ẹ̀sìn lónìí tá a rí nínú ẹ̀sìn lónìí kì í ṣe ìfẹ́ Ọlọ́run kì í ṣe ìmọ̀ Ọlọ́run bólẹ̀ jẹ́ pé a rẹ̀ nínú Bíbélì ṣùgbọ́n kì í ṣe ohun tọ́lọ́run fẹ́ ẹ jẹ́ a sínú ìjọ Kristi tí ń ṣe ìjọ Jésù Kristi Olúwa wa kì í ṣe tèmi kì í ṣe tiyín kì í ṣe tẹnikẹ́ni ìjọ kristi wà níbi gbogbo ó wà níbi gbogbo ẹ ká wádìí òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run tí a sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ̀ ká sì jẹ́ ẹ̀yà nínú rẹ̀ ẹ má ṣe jẹ́ ká gbàgbé jésù kìí sì gbé ìjọ kọ̀ kalẹ̀ ìjọ náà ni ọlọ́run ti ní ìpinnu láti ayébáyé wá ìjọ náà ni ọlọ́run sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ̀ ìjọ náà ni ó pe eh, Jòhánù onítẹ̀bọmi jésù kristi àwọn ọmọ yìí méjìlá àtàwọn àádóje ọmọ yìí láti pèsè rẹ̀ sílẹ̀ ìjọba náà sì wá sí ìmúṣẹ ní ọjọ́ Pentikọ́sì tí àwọn sì gbé ìgbésẹ̀ márùn-ún tí wọ́n fi wọnú ìjọba náà ìjọba náà sì wà lónìí Ọlọ́run kórìíra ìyapa Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù yóò sì jẹ́ kí ìfẹ́ rẹ̀ ó di mímọ̀ lọ́kàn wa lórúkọ Jésù Kristi Olúwa wa àmín tí ẹ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà àwọn nọ́mbà tí ẹ ó pè wá sí nìyí zero eight zero five seven four four four nine zero two tàbí zero eight zero six five seven one seven zero two three a tún tún nọ́mbà náà pè fún wa zero eight zero five seven four four four nine zero two tàbí zero eight zero six five seven one seven zero two three kí àlàáfíà àti wàláyé ọlọ́run kí ó máa bá wa gbé lórúkọ jésù kristu olúwa wa àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀ Jésù ti gbà àwọn tó ti sọnù. So fún mi bíbélì ròyìn mímọ́ dídán mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tó rò ẹ̀kọ́ ìlérí òfin fẹ́ papọ̀ kóoru tó kọjá sọ́jà ní pẹ́kun.